sàlámù àlékún gbogbo àlùmọ̀ àlẹ́bí ìrọ̀rùn lẹ́sìn ìsìláàmù bá ní kò gbà kólekóle. ó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ṣíṣe ìjọsìn fún wa dẹ́dà níbàámu pẹ̀lú àìkú ayé òun tún náà lẹ́sìn ọ̀rọ̀ àfíjà ó ti mọ́ mu àmàlà ìyẹn bá ti mọ̀ bára wa lẹ̀. orí ìtẹ̀lẹ̀ royal fm ninety five dot one ìlọrin ètò àdínú yusuf yìí àti mọ̀ wà ìlérọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún sí márùn-ún àbọ̀ five to five thirty pm. àtọ́kùn ètò ni dr abdulfatah sàlẹ̀ síwájú sí ẹ máa pè lórí ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olùwàbáwa tẹ̀rù ọlọ́run tó tó nígbàwó ètò àdúrú yìí fún òní lẹ́sàn dáadáa láyé àti láyé kìá oríire tó ṣòro sínú oṣù yóò ní pẹ̀lú kọ̀ọ̀kan wa rú o. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته كاتي عن بيت الدين يسر والتي كيكابو في ètò yìí ọ̀rọ̀ tí a máa bá lọ ní èmi onínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí mo ń bábọ̀ látìgbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ so abẹ ọlọ́run fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọlọ́n kí ó ṣàlékún dáadáa rẹ̀ kọlọ́n kí ó máa fi ìṣọ́ rẹ̀ sọ wọn àti gbogbo fámìlì wọn ní àpapọ̀ kọlọ́n kó fi àlùjánnà <clears throat> kó fi táwọn ní ọrẹ náà rọ̀mbọ́nù di méjìdínlógún ní ẹ̀ní èyí tí ó kú náà kọ́lọ́mọṣá yọ̀nà sí fún wa èyí tí a máa bára wa sọ òun náà ní àmọ́rọ́dọ̀lù kọlú ọ̀bẹ àwọn àìsàn tó máa ń dààmú ọkàn <clears throat> táwọn ń ṣàlàyé rẹ̀ fúnra wa lọ so èmi là máa mú sọ ní ẹ̀ní òun náà ní so zone òun ni kéèyàn ní èròǹgbà burúkú ó jẹ́ pé èròǹgbà burúkú ni ọmọ wà nínú ọkàn yàn ẹ̀mí tó bá ti jẹ́ pé èròǹgbà burúkú ni wọ́n wà nínú ọkàn rẹ̀ ẹ̀mí yẹn ń ṣe àìsàn ń ṣe àìsàn so kí ni túmọ̀ kí èròǹgbà burúkú wà nínú ọkàn yàn òun náà ni pé kó ṣe pé gbogbo ìgbà ẹ̀mí tiẹ̀ ò kí ń rí dáadáa rò ò rí dáadáa rò so tí nǹkan bá ṣẹlẹ̀ kàkà kó wo ohun tó dá níbi ọ̀rọ̀ yẹn kó dúró sí ibi tí ọ̀dà lẹ́mí rẹ̀ ó mọ yọ jáde níbi nǹkan yẹn bí yẹn bá sọ̀rọ̀ ní tí ò dáa ló máa mú jáde níbi ọ̀rọ̀ kódà ibi tọ́lọ́rọ̀ tí ò darí ọ̀rọ̀ rẹ̀ lọ òun sì máa bá rò ó síbẹ̀ láburú tó léyìí àìsàn kan nínú àwọn àìsàn tó máa ń ṣe ọkàn. Al-Imam Ibn Qayyim alayhi rahmatullah ìgbà tí wọ́n ń ṣàlàyé tí ń jẹ́ sóòvọ́n wọ́n ní huwa imtila'ul qalbi bi dhunun wọ́n ní kí ọkàn yàn kó kún fún dhunun mòròmòrò bóyá à ń tó ṣẹlẹ̀ lélẹ́yìí àṣẹ́yè à àmọ́ mòrò burúkú ni ọ torí mòròmòrò ó pín sọ́nà méjì ṣòtí ẹ̀ bá ro dáadáa mhm. so wọ́n ní huzn dhun òun ni ìta ń sọ̀rọ̀ pé kò dáa wípé àìdá náà ni ọkàn rẹ̀ ọ̀sán máa lọlé máa mú ní gbogbo ìgbà bí èèyàn ṣe nǹkan kan fún ọ bí tí ọ̀dà ló rò sí bí èèyàn rẹ́rìn sí ọ kò lè máa ní fojú rẹ́rìn sí ọ ní kọ̀fọ́kàn rẹ́rìn sí ọ hmm. bí èèyàn ń ṣàtúnṣe rẹ ó ní ìṣubú rẹ ní ń wá sọ pé kọ̀fẹ́ kò kọ̀fẹ́ kí dáadáa jẹ́ tiẹ̀ ni ṣùgbọ́n àwọn nǹkan yẹn ẹni so oven àpẹẹrẹ àìsàn ọkàn ni àpẹẹrẹ àìsàn ọkàn ni òun náà ni imtila'ul qalbi bizzunun as-sayyi'a bin-nas oníkẹ́miyàn kó kún fún àwọn èrò bú hatta yatfahu ala al-lisan ẹ̀rí tẹ́mi tó bá ti wá kún sínú ọkàn yàn yóò mọ̀ wá rú jáde lórí àwọn èèyàn wal jawarih yóò mọ̀ wá rú jáde níbi àwọn oríkèéríkèé ara èèyàn yóò mọ̀ wá fi ẹnu sọ ìsọkúsọ torí ẹ̀mí rẹ̀ nǹkan kí nǹkan ló kó sí i ẹ̀mí Imam Ibn Kathiri alayhi rahmatullah àwọn náà tó ń ṣàlàyé nǹkan tí ń jẹ́ sóòvọ́n èrò bú wọ́n ní ó wà àtòhùmá òun ni kí ọmọ suspect àwọn èèyàn kò mọ̀ ní tóhùmá sí wọn وتخون لأهل والأقارب والناس في غير محله fún àwọn tó kọ́kọ́ mọ́ ro aburú kọ́ máa ro jàǹbá kọ́ fẹ́ ṣe jàǹbá ni tàkàwọ́ nìpó ní jàǹbá ni wọ́n lil ahl fáwọn ará ilé rẹ àtàwọn mọ̀lẹ́bí rẹ àti àwọn èèyàn lápapọ̀ níbi tí ò yẹ kó máa rò sí ẹ̀rí so kó máa ronú pé àwọn ará ilé rẹ wọ́n kó bá mi ni àwọn mọ̀lẹ́bí yẹn wọ́n bá tèèyàn jẹ́ ni sóòdán sóòdán so bóyá òun rí ọ̀nà àrísìkì ọmọ àwọn òpin tí bá ní mọ sànù wọn kàn kó bá yẹn ni sóòdán. So, àìsàn ni nínú ọkàn àìsàn ni so ó burú gan nínú àwọn àìsàn tí ń ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kìí jẹ́ kéèyàn ó rí dáadáa rò sọmọ ẹ̀dẹ́ ènìyàn èèyàn máa rí gbogbo èèyàn sálábúrú kìí jẹ́ kéèyàn ó rí ìfọ̀kànbalẹ̀ kìí máa rí ẹ́ nínú ìgbésí ayé nínú ìgbésẹ̀ rẹ tó bá ń ṣe ẹ̀rí ọlọ́wọ́n bá azza wa jal gangan ló kọ́kọ́ kì wá nílọ̀ pípé yá ayyuhal ladhina amanu ijtanibu kathiran mina dhann inna ba'da dhanni ithmun wala tajassasu wala yaghtab ba'dukum ba'da lúwa ní yá ayyuhal ladhina amanu lúwa ní mo pẹ̀yìn nígbàgbọ́ òdodo ìṣẹ́nibu kẹfìrán mìnàbọ̀n ẹ̀jìnà sí ọ̀pọ̀lọpọ̀ ìmáàrò aburú àwọn èèyàn kí mòrò mòrò mòrò mòrò torí iná báyìí zọ́n ní ismun àwọn ìmòrò àbádídá mòrò ẹ̀sẹ̀ ní sábà máa ń já sífà ẹ̀rí tí wọ́n bá ti wá ní èròǹgbà abú pẹ̀lú àwọn èèyàn yóò wá lédìyàn débi tajassus èyàn lè máa wádìí pé kí ni torí òtí ń ronú tí ọ̀dà sí èyàn ń rárí dèké ó ń bi pé hmm, àkúmọ àkúmọ àmọrú iṣẹ́ tí àmọrú ọ̀nà títí ń rí so tó bá yá kọ̀ọ̀fẹ́ máa gbẹ́ ọ̀fẹ́ máa gbẹ lẹ́sẹ̀ ọ̀fẹ́ máa wádìí ẹ̀ káàkiri ṣe bó di pé oníṣẹ́ rẹ̀ ti ń ṣe oníṣẹ́ owó rẹ̀ ti ń ṣe kí wọ́n ní ah táwọn ẹlòmíì ní òṣòwò ní táwọn ẹlòmíì òṣòwò ní ṣé ìwọ̀n mọ̀pọ́lọ́wọ́n a máa kẹ́yàn yàtọ̀ọ̀tọ̀ síra wọn ni tí ó mà wípé iṣẹ́ kan náà lẹ́jọ́ máa ṣe ẹ̀kọ́ kan náà lẹ́jọ́ kọ́ kọ́ọ̀sì kan náà lẹ́jọ́ ṣe tọ́lọ́wọ́n sì kẹ́hún kálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ yàtọ̀ àmọ́ tí yẹn bá ti ní sún òzàn tí ẹ̀mí yẹn bá ti gbọgbẹ́ ẹ̀rí tí àrùn èrò ogú tó bá ti wà nínú ọkàn yàn yóò rọrùn fún yẹn láti máa ṣe tajassus bákan náà yóò rọrùn fún yẹn láti máa ṣe gíbà tòótọ́ lẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá ẹni tí ò bá ní èròǹgbà bú síyàn ò ní fẹ́ ṣe rébà rẹ̀ ò ní fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn torí òkúkú lérò ń gbà bú sí i àwọn tó akọ́bá ti lérò ń gbà bú sí i tẹ́mi rẹ̀ ọ̀mọ́ tó ń tọ̀hún so ìyẹn ò lè máa ṣe rébà ìlú ẹni ìyẹn lè máa ṣe ọ̀rọ̀ ẹni ìyẹn lè máa ṣe ẹni lè máa sọ̀rọ̀ ẹni lè máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn so ọlọ́sìn ti kó yíwa pé ha ẹ wo bí ẹ wo bí aburú bí sọmọ gbìyànjú nínú aburú so òvan yóò sì gbìyànjú débi rébà so òvan yóò gbìyànjú débi tajasus so gíríbà ẹ wọ́n bọ́lọ̀ ń ṣe ìròyìn rẹ̀ pé n tó burú ni olúwa ní it's like ó dàgẹ́ bí kíyàn máa jẹ eré mi à olúwa ní wala yaghtab ahadukum wala yaghtab ba'dukum ba'da ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu olúwa ní ṣé o lè máa jẹ eré yẹn láàyè ó lè jẹ́ wọ́n ló kórìíra rẹ̀ wọ́n yẹ kí gíríbà kókó yín lárìíra kókó yín nírìíra. ju gbogbo tí ìbànújẹ́ tí yẹn máa ń kórìíra lọ. tó bá náà wọ́n tó máa ń ṣàlàyé tí ń jẹ́ gíbà bí annahu alkhawdu fil khayal al-musi wal khata fi halatin muwaja'atin fi'lin yumkin an yakuna lahu tafsirayn sahih wa khati'un tó bá ń sọ̀rọ̀ hu uzon ikú èrò tí ò dáa tí èròǹgbà rẹ̀ ò ti dáa nítorí yóò yoo da inú ẹlòmíà ní inú yàn dá hmm, nǹkan kan náà ni ẹ wo wọ́n ní pé òun náà ni kó jẹ́ pé kíyàn ọmọ lọ lè sọ àwọn ọ̀rọ̀ kan àmọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn hey eh, filkhayal ilmusi imagination ni ọkàn mọ imagine rẹ̀ imagination burúkú yẹni pé ọlọ́kàn rò ó èròkèrò ó sì lẹ́mọ̀yàn so àbí àwọn iṣẹ́ síkà tó kọjú sí ọ tó orí lára èèyàn kan tí pé nǹkan yẹn sì ní ìtumọ̀ méjì wọ̀ wá ní fún nítumọ̀ méjì sọ̀hí ó nítumọ̀ tó dáa ó nítumọ̀ tí ọ̀dà wọ́n wàá fún pé ìtumọ̀ tí ọ̀dà náà ni sùlápẹ̀júwe nísìn ẹnìkan wá bá ọ ó sọ fún ọ pé á ah, ẹ dákun mo gbọ́ tẹ sọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí tó wọ́n ní kí n pè ń ṣàkíyèsí pé ọ̀rọ̀ yẹn ó ṣòro ó lè wọ́n mọ̀ sí ẹgbẹ́ dákun ẹ ṣẹ̀mọ̀ bẹ́ẹ̀ nìyẹn ti wá bá ọ ó ti ní ìtumọ̀ méjì ìtumọ̀ méjì tó ní pé ó lè jẹ́ pé ẹni ìyẹn ó wá sọ ní sọ kìíta ni ìsọ aburú ló wá sọ fún ẹ̀mí rẹ̀ ọ̀dá ó sì lè jẹ́ pé ó wá sọ fún ọ ní sọ pé kó bá lè mọ̀ pé kó túnra rẹ̀ ṣe tó pé ẹ̀mí dáadáa lọ́ bá wá kí ọ wá ní ẹ̀mí ibú náà bá wá bá mi ẹ̀mí ibú ni so kí ló dé tó fi sọ pé ẹ̀mí ibú ni ó sì sọ pé bóyá ó ti wá sọ pẹ̀lú ìkìláàsì ni sòrò zọ́nà nìyẹn orí èèyàn sọ pé ọlọ́run o mo sì túbá àbílágbájá má bínú lórí nǹkan tí mo ṣe yìí mo túbá lọ sọ́dọ̀ dákun foríjì mi àbí ọlọ́run foríjì mi kí wọ́n wá ní ẹ̀ a rò pé ìkìláàsù bẹ́ẹ̀ kò ní sincerity dọ́pẹ̀ ní tó òvọ́ nínú èrò obú bí wọn níbi kíyàn orí arábìnrin kan ní ìsìn pẹ̀lú ọkùnrin tó jẹ́ ẹni tó mọ̀ rí òun náà jẹ́ strangers obìnrin náà jẹ́ ẹni tó wá mọ̀ pọ̀tọ́ wá mọ ọkùnrin yẹn mọ́ so kí wọ́n kàn sọ pé ẹ̀yìn ń yàlè ni àbíkọ́ sọ fọ́kùnrin yẹn náà pé àlè yanra wọn lálè ni kí ló dé tó tètè fún ní ìtumọ̀ tó dáa ike tó bóyá ẹ̀gbọ́n rẹ̀ kan tí mi sì mọ́ ni bóyá ń kù rẹ̀ ni bóyá kíní kan ni ìwọ ti bọ́ nìyẹn ìwọ ti là kó níbi wàhálà ẹ̀mí rẹ̀ ti là níbi àìsàn náà ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ó sọ pé ànábì ó wo kàábà ànábì sallallahu alaihi wasallam ó wo kàábà níjọ́ kan ànábì wa ní marhaban bika min bayti ma a'zamak ma a'zamak marhaban bika min bayti ma a'zamak ní àá ah, ah, wọ kàábà yìí ilé mà níwọ̀n o ilé ńlá lọ jẹ́ وعظم حرمتك ah, ah. ọ̀wọ̀ tọ́lọ́wọ́ bá fún ọ òun yẹn mọ̀ tóbi o anábíwá ni àmọ́ o wal mu'minu a'zamu hurmatan 'inda Allahi mink àmọ́ mùsùlùmí ọ̀wọ̀ tọ́lọ́wọ́ bá fún àpọ́nlé tọ́lọ́wọ́ bá fún ó ju tiwọ́ kàábà yìí lọ inna Allaha harrama minka wahida nǹkan yẹn ọ̀kan lọ́wọ́ bá ṣe ní ìwọ̀ fún wọ ìwọ kàábà wa harrama minal mu'minina thalathan àmọ́ nǹkan mẹ́ta lọ́wọ́ ṣe léwọ̀ fún mùmìnì nǹkan mẹ́ta lọ́wọ́ ní ọlọ́wọ́ kọ́ bí ẹ gbọ́dọ̀ fi kan mùsùlùmí damuhu ẹ̀jẹ̀ rẹ̀ èèwọ̀ ni ẹ̀jẹ̀ rẹ̀ èèwọ̀ ni wa dúkìá rẹ̀ èèwọ̀ ni ẹni tó bá jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ pa ọ gbọ́dọ̀ débi dúkìá rẹ̀ wà á ń yọ vọ́nà bí i vọ́nà sù bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ni kíyàn máa ní ìròǹgbà abú sí mùsùlùmí sí ọmọ ènìyàn gbẹ̀yàn ẹ̀rí ọlọ́wọ́n bá azza wa jal ìgbà tí ó ń sọ nípa àwọn nǹkan tí ó máa ń ba àwùjọ mùmí ní jẹ́ سون ويعوذ بالله ويعذب المنافقين والمنافقات والمشركين والمشرقات الظانين بالله ظن ضوي ظن صوئي عليهم دائرة الصوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا يعني نبي لا mọ̀ rí pé táàfà bá ń ṣàlàyé so ovan so wọ́n máa ń pín sí bí ọ̀nà mẹ́ta su'udhan billah su'udhan bi rasul sallallahu alayhi wa sallam su'udhan bi bil muslimin kí o ní ìrònúgbà burúkú sọba tó dáyà kí o mọ ohun tí o dá sọlọ́wọ́n bá tó dáyà hmm. iná lọ́wọ́n bá ń sọ fún wa pé òun fìyà jẹ àwọn mùnáfíkì lọ́kùnrin wal munafiqat àwọn mùnáfíkì lóbìnrin wilimushirikin àwọn ẹlẹ́bọ lọ́kùnrin wilimushirikat àwọn ẹlẹ́bọ lóbìnrin kí ni iṣẹ́ wọn tí wọ́n ń ṣe àzọ́ni nàbìlá ìzọ́ni nàṣọ́ọ̀hì àwọn tó yẹ pé wọ́n máa ń ro aburú ru ọba tó dá wọn aburú náà máa ń rò ru ọlọ́run olúwa ni àlẹ́ ìmdá ẹ̀rọ tó sọ yìí ní ẹ̀ olúwa ni aburú tó ń rò yẹn orí wọn náà ni ó dà lé wọ́n gọdí bá lọ́wọ́ àìyíhìm olùwọ́ba lànà wọn látara pé wọ́n ronú tí ò da sólùwọ́ba wọ́n là àìnà ohun wọ́n máa lọ́ni mọ̀tò ńlá mo gbé wọn jìnnà sí kẹ́mi wà á ohun jẹ́ ẹ̀nà wọn sá àti wọn sọ̀rọ̀ olùwà ni mo pèsè àlùjẹ́nà àlùkè ẹ̀já ànàmọ̀ iná mo pèsè kalẹ̀ dè wọ́n ní súnmọ́ àlùjẹ́nà iná yẹn jẹ́ burú níbi tó yẹ tọ́mi ènìyàn bá ṣẹ́rí síbẹ̀ ẹ̀rí so àwọn ẹni yìí àvọ́ni nàbìlà àwọn tó ń ro sọ́nà tó ìrúngbà abúsọ́ba tó dá wọn bóò lọ́mọ ìyẹn ṣe ń ro ìrúngbà abúsọ́lọ́wọ́n ọba tó dá òun náà ni kéèyàn máa rò pé ọlọ́wọ́n ọba tó dáyàn so kò kì í ṣe ọbọ ní dọ́gbadọ́gba kì í ṣe ọbọ ní déédéé kò kì í ṣe àdì yá níbi ìdájọ́ rẹ̀ so àbí níbi àwọn òfin rẹ̀ àbí níbi àwọn kádàrá rẹ̀ tó kádàrá fọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tó bá rí báwọn àìsàn ń ṣe àìsàn rẹ̀ dẹ̀ lágbára gan àìsàn tó lé ni kí n wúra rẹ̀ kí n ní àá ah, tọ́lọ́wọ́ ah, bo kò ṣe dáadáa fún ọ kò ṣe dáadáa fóun tí a ń tọ́lọ́wọ́ kádàrá fóun yóò ti wá dáa sókè ọlọ́run sábò sí fóun so kọ́mọ jẹ́ pé ń ro àwọn nǹkan kan ṣẹ̀mọ́ ẹlòmíì ò lè mọ̀ rò pé àwa ẹ̀kọ́ kan náà lájọ kọ́ ọ kódà kò tó brilliant tó mi kò mẹ́kọ́ yìí tó mi gan business kan náà làjọ ń ṣe kódà kò mọ́ ń parẹ̀ tó mi gan iṣẹ́ ọwọ́ kan náà làjọ ń ṣe kò tó mọ̀ tó mi gan èmi gan ní tó máa ń bi láwọn nǹkan mí bẹ́ẹ̀ bóun ní ṣe wá ń rí àṣeyọrí ju òun lọ so kí mo wá rí ọlọ́run pé ọlọ́run ṣe ń tí ò dáa fún òun náà pè ní sọ́nà zoe bílà so òbọ́n ní bílà èèyàn ní èròǹgbà bú sọba tó dáyà olúwa ní wàdálíkà zannukum alladhi dhanantum bi rabbikum ardaakum fa asbahtum min al-khasirin olúwa ń ṣe rí èròǹgbà yín bú tẹ ní sọba tó dá yín o ardaakum yóò padà kó ìparun bá yín ni fa asbahtum min al-khasirin ẹ padà wá jẹun tí kọ̀dá bọ́lọ̀ ń ṣe tó fún ọ wallahi al-mu'min yarda bi qada'i Allahi wa qadarihi ẹni tó bá jẹ́ ẹni tí àìsàn ò ṣe nínú ọkàn rẹ̀ yóò yọnu sí kádàrà Ọlọ́run ọba ni àkọọ́lẹ̀ tọ́lọ́run ọba kọ fún un yóò yọnu sí tó bá rí pé kò dùn mọ́run níbẹ̀ yóò mọ̀ wá bẹ Ọlọ́run ọba yóò mọ̀ wá rí pé Ọlọ́run olùkúkú mọ ìdí pàtàkì tó fi ṣe tó ṣe fún mi yìí yóò mọ̀ wá bẹ Ọlọ́run ọba àmọ́ kò kàn conclude ike Ọlọ́run ọba rẹ̀ ó ṣe tí ọ̀dá fún ọ ni ìwà ni dáálìkùn zọ́nàkùn lẹ́bẹ̀ ìzọ̀nàntùn bèbè rọ́bìkùn àrídákùn ìwà ni ṣe rí hmm, èròǹgbà bú tẹni sọ́lọ́wọ́n bá yín yẹn àrídákùn òun náà ni ó kó ìparun bá yín kó ìparun bá yín fàṣbáṣtún mínà lè kọ́ sírìn ẹ padà wá di ẹni tí ó ṣe òfò kọlọ́kọ́ kó sọ fún lọ́n pé qadarullah wa ma sha'a fa'al kí á ń tọ́lọ̀ ń kádàrá náà lélẹ̀ yìí tó bá sì wù náà ni máa ń ṣe tó bá wù ọlọ́run ni máa ń ṣe so àwọn ọmọ ẹ̀dẹ́ gan ń táwa náà ní ṣe bá ń ṣe tó bá wù wá fún wa àǹkà tá tó bá wù wá láṣẹ tí ìbá ní ẹ̀dùn ẹ̀ tí ń sìn so ó lè pàjẹ́ ó lè gbé egbòyàn ẹ̀rí so ó lè tàá ní àsìkò tó bá wù sọkọ́ mi ọmọ èèyàn ọ lè wo pé ń ta ní ìtúnfẹ́ pé ìtún ta mọ́dá ẹ̀rí so gbogbo tó bá wá ṣe lórí àwọn adìẹ rẹ tí wọ́n sìn wọ́n tó kúrò lọ́wọ́ ń ṣe tó bá wù wọ́ fún wọn ṣe adìẹ tó bẹ̀ kó máa pariwo pé kí lórí tòun ṣe jàǹbá fún mi o ṣe lè gbé kàtà tó ní gbé mi tó ní ta èmi o ṣe lè pa èmi tó fi eléyìí kalẹ̀ ẹ̀rí pé kò rọrùn bí òṣèlú ọ̀run fàdìẹ ní kò rọrùn fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kankan náà kó challenge yàn lórí àwọn dábàá rẹ tó ní ṣùgbọ́n ẹnì kankan lè wá challenge rẹ bóyá nìkan ò ń sin àwọn ẹran ó wá mú àwọn ẹran yẹn ó mú kan ní wọn ó ti gbé e bọ̀yàn àbí o tó wo tuntun tó mú kan omi ẹdú ẹpá nìsín kàkàkà jẹ kẹ́nìkan wá dípẹ́ wọn ni àbò ló ń ṣe báyìí aburú ló ń ṣe yìí nítorí ń ṣe yìí ọ̀dà ó sì ń pa àwọn ẹran yìí bó ṣe fẹ́ ó sì ń gbé wọn tọrọ ah, ah, sọ pé kò sẹ́nìkan tí ó gbọ́n tẹni kọ́lá kò ní wíṣẹ́ ní bọ̀sùn òkè àkílómìnì òun ló ní nǹkan rẹ̀ ìwọlé láàyè mọ́sálódà àdá tọ́lọ́wọ́n bá tún wá jù bẹ́ẹ̀ lọ fa tọ́lọ́wọ́n bá jù bẹ́ẹ̀ lọ òun ló dá wa ó lè ṣe tó bá wù lórí àwọn ẹ̀dá so àmọ́ ń táwa lè ṣe ni pé ká máa bẹ̀ ọlọ́run àwọn àdúrà tánàbí ni ká máa ṣe Allahumma inni a'udhu bika min nuzuli qadari mọ́jì kí kádàrá búkú kò lé mi lérí o lọ́n ìtura yìí ti ṣẹlẹ̀ tó jẹ́ ní tí ó dùn mọ́yàn ní wàá bí ọlọ́run kí Allahumma ajirni fi musibati fi musiba tó bá mi yìí ọlọ́run mọ́ṣáláà mi ọlọ́run mọ́ṣáà sàmílẹ̀ sọ́ńbẹ́ wàkìlóf lè khayran minha ọlọ́run wá ṣe mí fún mi tó lóore ju tó ṣe mí yìí lọ ẹ̀rí tí ń túmọ̀ sí pé èèyàn lérò ń gbà abúsọba tó dáyàn nìyẹn tí èèyàn bá ti ń ronú tí ọ̀dà pẹ̀lú ọba tó dáyàn ọkàn rẹ̀ ọ́ ọ̀làlàáfíà lọ́ba tí ń wò pé ọlọ́run irú òun ló ṣe fún mi yìí o àbó rẹ nìkan ọ̀rẹ́ ọmọ rẹ ọ̀rẹ́ nìkan tó súnmọ́ lọ́ba sọ pé wàhálà wo ló wá dá sí mi lọ́rùn ọlọ́run yìí sọnù ró sóòvọ́n èrò burúkú ló ti ń ròbí rọ́bìk sọ́ba tó dá ọ kò dá o so àwọn mùsùlùmí àìsàn ni àìsàn ni tó máa ń ṣe mùsùlùmí nínú ọkàn tó wáyé ti ṣe yàn ha ó lé o ẹ̀ríkí mùsùlùmí kò tó yà dá ọkàn rẹ̀ padà tó yẹ kí á wò bóyá àbárí àwọn kọlù kọ̀ọ̀kan gbé zero two one zero eight five zero one three seven one fún àwọn tábà ní ìbéèrè zero two one zero eight five zero one three seven one so fún àwọn tábà ní ìbéèrè bóyá lórí tọ́pìkì tí a ń ṣàlàyé nípa rẹ̀ ní àbí àwọn topic àbí àwọn ọ̀rọ̀ míì náà yàtọ̀ ti sọ kọjá ní àbí nǹkan kan naam so òun náà ni pé àwọn mùsùlùmí yà ní bùkátà sí ká pàtàkì ọlọ́wọ́n ọba wa ká mọ̀ pọ̀ ọlọ́wọ́n ọba alaad ọbọ̀n ni so albar ọba dáadáa ni tó máa ń ṣe dáadáa fún ẹrú rẹ̀ so kò sí tí ó fi máa ń fọ alùmọ́ọ̀ bí ibadikum ọlọ́run ní ẹ̀ka tí ó fi kó jẹ wá níyà kò sí tí ó fi ṣe kò sí tí ó fi ìnira kó fi kàn wá olúwa ní wa rahmati wasi'at kulla shay olúwa ní ìkẹ́ ni gbogbo èèyàn ni mo máa ń ṣèkẹ́ fún gbogbo tí mo dá òun ni mo kẹ́ ni mo máa ń kẹ́ tó àwọn kọ́ọ̀lù kan ti wọlé. ok naam waaleykum salaam. ẹ káàbọ̀. naam ẹ káàbọ̀. láti yẹn púpọ̀ kọ́ Torí nígbà méjì tó bá jó yẹn la yóò yóò máa dàbí pé àkọ́kọ́ ìyá wọn sábà sẹ̀rẹ̀ lóòótọ́ kọ́mọ bá kó ṣàkóso wa. Ọlọ́ba Akínlá ní ẹ̀sán tó. Jazakumullahu khairan. Ẹ ṣe yọ. So, òun náà ni pé tí nǹkan bá ṣe yẹn tó bá jó yẹn la, Mùsùlùmí ò ní dìkú tààrà. Ó fi mọ́ra náà ni, ó ṣe sùúrù. wọ́n ṣe sùúrù ìwà ni máa rorò kúrò sọ́nà ọba tó dáyàn lórí òun lọ́wọ́ ṣe èyí ọmọ pariwo lórí òun lọ́wọ́ ṣe èyí o bóyá nǹkankan ṣe ọmọ rẹ̀ bóyá nǹkankan ṣe ọkọ rẹ̀ bóyá nǹkankan ṣe dúkìá rẹ̀ so ọmọ wa pariwo ọlọ́run gbogbo náà èròǹgbà tí ò ni o kí mùsùlùmí i a welcome àwọn call tí a bá rí so bóyá tí call yìí bá ń bóyá tí wọ́n lè pè sí ah, zero eight one zero three three five one five four nine zero eight one zero three three okay kan ti wọlé bí okay. naam hello aleykum salaam naam ẹ káàbọ̀ naam. ẹ dákun béèrè tí mi fẹ́ béèrè ọmọ yìí tí ẹ ń sọ lọ́wọ́ yìí. no problem. ẹ ti ti tẹ̀ mọ́ síwájú yìí. ẹ ká pèèyàn tó bá jẹ́ ikú tó bá fẹ́ gbà kan lọ́wọ́ yẹn yóò máa pèèyàn time to time. tó <laughs> ẹ bí sábà kọ́ọ̀lù yìí tẹ́ ti yín fún ní ìka yẹn ẹ ní gbọ́ thank you ẹ kàn mọ̀ wípé àgbè yín náà ó ti ìka yẹn ni. tó hmm. tó bá tún wá ní ìdí nǹkan mìíràn ó ti tún wá pè yín. tó bí níyàwó ti máa wá ṣeré kúlẹ̀ ó ti máa ṣe dáadáa. tó tó bó ṣe máa ń ṣe yìí kò dáa àbí yìí máa ṣe wọ́n gbé pọ̀ nípa tó bá ti tún pé ẹ̀sẹ̀ ọmọ kò fẹ́ rí ìgbẹ́sí fún nǹkan ni. tó hmm. ìgbé tẹ́tẹ́ o kí wọ́n rà sáàkì kí wọ́n sọ pé àwọn ọmọ ẹ̀sẹ̀ yẹn dáadáa báyìí báyìí báyìí. àbí ìmáà ṣe yẹn ó máa ó ti ó ti ó ti clear náà kọ́lọ́mù bá kó gáìdì ẹnì kọ̀ọ̀kan wa ṣe rí nǹkan tí èyí ó fún ẹni tí ìrọ̀ ẹ̀ bá ṣẹlẹ̀ sí nímọ̀ràn tòun náà ni pé kó pe ẹni yẹn sákìyèsí ni kó pe sákìyèsí ni pé ah pé mi láìpẹ́ bẹ́ẹ̀ tí mo ń ṣe ìfà ẹ̀yin ò tí ẹ ní béèrè yẹn àfìgbà tẹ́ bá dípẹ́ bá fẹ́ nídìí nǹkan lọ́wọ́ yẹn náà ni sòyẹ́ kàjí kéèyàn máa wò pé orígbà tẹ́ bá ti nídìí nǹkan náà lẹ́ẹ̀ma pè yàn sò kéèyàn ra sọ fún un sò kò nídìí kéèyàn sọ ní ọ̀nà tí ó le tí ó di bí pé ẹ̀yin wá ń sọ̀rọ̀ burúkú sí mi torí pé wọ́n fún mi ní nǹkan sò sẹ́mà ìfèsì báwọn báwọn èèyàn ti máa ń ṣe nìyẹn àmọ́ tó yẹ kí wọ́n bá ra sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ sò ẹ̀mí rẹ̀ náà máa ja tó bá tẹ̀ fẹ́ sọ nǹkan míì síta ẹ̀mí rẹ̀ ọmọ ìjà ìdẹ́lẹ̀ iná kẹ́ni yẹn kú lẹ́mi pé òun ń ṣètò fọ́lọ́wọ́ ọba lẹ́ni tí ń fún ní nǹkan yẹn lẹ́mi pé òun ṣètò ẹ̀ fọ́lọ́wọ́ náà ni ó fi rọrùn fún yẹn láti lè pè sí àkíyèsí yẹn tó kọ́lọ́ kó ṣá ṣe àánú rẹ̀ fún wa. nẹ́tíwọ́ọ̀kì yìí ó ń fọ́n títì náà. náà so eh, síwájú kí a tó parí ní ẹ̀ní tí wàá bẹ́lọ̀ fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò àti bẹ̀rẹ̀ dé ìparí Ramadan ni wọ́n ti ṣe kọ́lọ́kọ́lọ́ wa dúpẹ́ fún wọn kó ṣàlékún dáadáa fún wọn kó bá mójútó wọn kó bá mójútó gba àwọn ọmọ wọn ọlọ́run kọ́ wọlá ìjọ kan oṣù rẹ̀ bí wọ́n ta bá rí kọ́ọ̀lù kan sí kí a fi máa fi dágbére so. ọ̀nà méjì náà ni a sì kalẹ̀ so fún àwọn tí a bá fẹ́ pè sí ẹ̀yìn ètò a lè pè sí ó ti kọ́tù nǹkan ni mo kọ́tù ó kọ́tù mi tọ́ zero eight one zero three three five one five four nine naam. hello hello ah, ó ti kọ́tù. فتحت السلام عليكم ورحمة الله وبركاته